السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àkòrí ìbánisọ̀rọ̀ wa láàárọ̀ tòní nílùú Ọ̀fà òun ni ziyadatul iman àlékún Imani, kí sì ní máa jẹ́ kí ìmánì ò lékún. bàbá tí wàá sọ̀rọ̀ ní ti ń jẹ́ kí ìmánì ò lékún afẹ́ akọ̀ ọ jáde ńbẹ̀ náà kí ni di Imani. kù kí ló lè jẹ́ kéèyàn máa yọ kọ́ máa yọ bíi táyà tí ń jó torí pé lára ń tí insha allahu ta'ala tá a mẹ́nu lónìí yìí òun ni pé wọ́n wá bí ọ̀kan nú àwọn alfa salaf wọ́n ní ti ń jẹ́ imani ayazidul imani bẹ́ẹ̀ bá ti jó ń gbàgbọ́ òdodo ṣé ìmánì tún máa pọ̀ sí i. àyànkoso ìmán bẹ́ẹ̀ bá ti jẹ́ múmìnì ṣé kò ní èdè kankan míì mọ́ ìmánì rẹ̀ ò lè dínkù. àwọn alfa salaf kalimami ahmad bin hanbal wa ghayrihi min ulama salaf wọ́n ní al-imanu yazidu hatta yakuna kaljabal ìmánì ọmọ èèyàn lè máa lékún kọ́ máa lékún tí ó sì fẹ́ dàbí òkè wọ́yẹ́ ń kóso ìmánì ìmánì ẹlòmíì ó sì máa yọjó yọ máa jò yọ máa jò kọ́dà tí òfin ní ọlọ́mọdé kárí gẹ́gẹ́ bó ti wàá nù hadithi ìmánì ẹlòmíì ó jòkú habbatu khardalin min ìmánì bíi horo horo ọkà bàbà àbí àgbàdo àbí gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan horo bẹ́ẹ̀ nígbà tí yẹn bá yọjò yọjò yọjò nínú ìmánì tí ọ̀hún ọ̀jò yìí ń lọ mọ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kò sọ wa ń bẹ̀. àmọ́ gbogbo eléyìí ó jẹ́ ká gbọ́ yé pé àṣé al-imanu billah ìnígbàgbọ́ sí ọlọ́run ọba àkọ́kọ́ àǹfààní tá a ṣe níbi irú tọ́píìkì yìí ni pé àṣẹ ìmánì ẹ̀ dúró lójú kan àṣẹ ìmánì kìí ṣe kínní kìí dúró lójú kan alérí kí ìmánì ó ga ó sì ṣeé ṣe kí ìmánì ó lọọlẹ̀ gẹ́gẹ́ báwa náà ti wá mọ̀ pé gbogbo ní tìyẹn bá ní tọ́ bá dáa kọ́dà bó ṣe ní nǹkan ayé èrò yẹn àbádùn àyàn ni kọ́ máa pọ̀ sí i ní àbí kọ́ máa dínkù ẹ̀rí pé ńlá ká èèyàn ntí ó jésì náà ni pé ntí èèyàn máa fẹ́ náà ni ntí èèyàn bá ti ní tọ́ jẹ́ dáadáa kọ́ máa pọ̀ sí i bẹ́lẹ̀ yìí bá jẹ́ bẹ́ẹ̀ ń pọ̀ ọ̀rọ̀ lé ayé àṣẹ́mi ń bá bí ń awùlà èyí tó tiẹ̀ wá yẹ kó ní priority òun ni ìmánì wa sọlọ́n bá a ṣe mójútó tí ò ní máa dínkù ìmánì àwọn èèyàn ń dínkù o àwa náà rí i láwùjọ bíi tá a wà lónìí nílùú yá àti gbogbo ìlú míì ìmánì ti yọ yọ yọ lára ẹlòmíì à ń sọ̀rọ̀ kan ní mo rò pé láàárọ̀ yìí náà ni. Yo, yo, yo, ẹnìkan bá pẹ̀júwe kan wá pé ọ̀dà bíi pé irùngbọ̀n nìkan ni <laughs> ó kù lára ẹnìkan ìyẹn ni pé ní gbogbo nǹkan míì ti ń jẹ́ ìmọ̀ọ́nì tí ó ti kú o ah, sọlọ ń tiẹ̀ ní kí irùngbọ̀n ṣẹ́kù ń bi tiẹ̀ ẹlòmíì wà láyìn tó kù ní ìmọ̀ọ́nì ò pé Abdullahi ní ń jẹ́ wọ́n pa súnà ni Abdulrazak wọ́n sọ mí ẹlòmíì ìmọ̀ọ́nì tiẹ̀ torí kẹ́ mi, kẹ́nìkan ẹni tí ń jẹ́ abdullahi ọmọ bínú ló jẹ́ ń dákọ̀ ara mi náà o àbẹ́ nìkan wí o amódodo ọ̀rọ̀ ni pé ìmánì ẹlòmíì ti jò jò jò kò kújú pé àmì muslim níjọ́ tóun náà bá rí i pé wọ́n fi nǹkan tí ọ̀yẹ́ wọn ò fi lọ òun níjọ́ òun ni ọ̀wọ́ ajá lẹ́nu já àmì muslim ẹ eh, muslim ẹ ṣe ń chairman àmì muslim. <laughs> kí ló dé tó rí bẹ́ẹ̀ òun ni àkórí ìjókòó wa láàárọ̀ yìí gẹ́gẹ́ báwọn chairman ti wá ṣe àdúrà àtẹni tí ó wí àtàwa tí a gbọ́ ọlọ́nkọ́mọsáàjì ó wúlò fún wa o kájẹ́rì rẹ̀ láyé ń bì kájẹ́ lálùkìyàmà ọlọ́mọdé mi ti wí ó sì wí ọlọ́mọdé yìí náà ó sì gbọ́ torí náà kátó máa sọ̀rọ̀ pé ìmánì ń ga àbí ń lòkè àbí ń lọlẹ̀ a mọ̀ gbọ́dọ̀ kọ́kọ́ máa ti ń jẹ́ ìmánì ibi tí ọ̀rọ̀ ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nu ní tìtorí pé púpọ̀ nú èèyàn ló ti sí ìmánì gbọ́yé lónìí ntẹ́lómi mọ̀ sí ìmánì ni pé a kò sí ní tó lè bá wọn ọba <laughs> ìmánì lára wọn. ǹjẹ́ ti ń jẹ́ ìmánì nìkan nu kọ́dà ẹlòmíì àwọn tó jẹ́ ìpìlẹ̀ àti ń pàtàkì nínú ìmánì òun ọ̀mọ́ sí ìmánì mọ́ ó dàbí àpèjúwe míì tí mo tún rí i pé inú àwọn àsìgbọ́ àsìgbọ́ tó ti wá fẹ́ dàbí ìgbà tó yẹ pé àbóhùn gan lò ọ̀rọ̀ mo fẹ́ lè rẹ́ nìkan tí ọmọ sọ pé rìbá ọ̀dà mọ́ nísìnyí àmọ́tọ̀ ni táwọn ń gbọ́ yé ń bi rìbá báwọn èèyàn bá ń gbowó ẹ̀yìn nísìnyí german ó sì ń gba rìbá kọ́dà àwọn ìjọba náà ń gbé ẹ̀mọ́ ẹ̀pà rìbá tì bẹ́ẹ̀ ìjọba tó ní wọ́n pa rìbá tì yìí ń yáyàn lówó tó ní wọ́n wá san interest o kò mọ̀ yóò sí rìbá bẹ́ẹ̀ náà ló débi ọ̀rọ̀ ìmánì náà àti sì gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìyẹn ní ọ̀nà sàṣìkéètì kakọ́ sàlàyé fúnra wa níwọ̀n ba mẹ́lì ìmàn kí là ń pè ní ìmàn. al-iman ìnígbàgbọ́ ìgbọ́lọ́ngbọ́ gẹ́gẹ́ bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam inú hadithi tí gbogbo wa mọ̀ ni hadithu jibril. wípé wá bí anabuwa muhammad sallallahu alaihi wa sallam pé afbirni anil iman wa anabi sallallahu alaihi wa sallam sọ fún mi kí ni ń jẹ́ imani faqala nabiyu sallallahu alaihi wa sallam al-imanu an tu'mina billah wa malaikatihi wa kutubihi. ورسله واليوم الآخر وبالقدر خيره وشره anabi ní ti ń jẹ́ imani sallallahu alayhi wa sallam òun ni àwọn alifa ń pè ní usulu iman usulu al iman àwọn ìpìlẹ̀ pílà orígun ìmánì tó yẹ pé níbà mọ̀ pé orígun lé bọ́kàn bá ti wó ilé ń bọ̀ wá lẹ́nu àwọn orígun tọ́lọ̀ ń fi gbé ìmánì dúró lára rẹ̀ òun là nẹ́bi kàyí sallallahu alaihi wasallam anabi ni al-imanu billah nígbàgbọ́ tààrà sọlọ́wọ́n ọba tọ́ dọ̀ ọ̀rọ̀ kìí bẹ́ẹ̀ nígbàgbọ́ tààrà sọlọ́wọ́n ọba tó dá ọ. mọ́mọ́ ọlọ́run mi lẹ́yìn ọlọ́run má pe nǹkan mi yàtọ̀ sọlọ́run má sọ ẹ̀dá ẹgbẹ́ rẹ digbákejì ọlọ́run al-imanu billah bọ́ba nígbàgbọ́ sọlọ́run onígbàgbọ́ sí pé olúwa rán àwọn kan àwọn màláìka tọ́lọ́hún máa rán sáwọn ànábì ọlọ́hún wọ́n èso ọlọ́hún o kọ́dà wọ́n èso gbákejì ọlọ́hún wọ́n èso gbákẹtọ̀ ọlọ́hún pẹ̀lú. al-imanu bil-malaika al-imanu bil-kutubi wa bir-rusul ẹnu tí ń jẹ́ ìmánì ni kéèyàn gba àwọn òjíṣẹ́ ọlọ́hún ọba gbọ́ gbogbo àwọn tọ́lọ́hún rán sáyé ká gba àwọn gbọ́ pé ọlọ́hún ọba rán wọn sí wa iṣẹ́ wo ni wọ́n sì jẹ́ látòrí bẹ̀rẹ̀ wọn tó fi dórí anabi wa muhammad sallallahu alayhi wa sallam baba nígbàgbọ́ nù àwọn òjíṣẹ́ ọlọ́run a gbọ́dọ̀ nígbàgbọ́ pé gbogbo òjíṣẹ́ ọlọ́run bí wọ́n bá ti wá ọlọ́run máa fún wọn ní tírà àbíwèé àbófin tí wọ́n máa fi ṣe ìmọ̀nà fáwọn tí wọ́n wá jíṣẹ́ fún òun náà rẹ̀ làwọn náà máa gbọ́ pé olùwà fún anabi Musa aleyhi salatu wa salam ní tírà tá à ń pè ní atawura ó fún anabi Isa aleyhi salatu wa salam ní tírà tá à ń ní al ó wá fi tírà tá anabiwa Muhammad sallallahu aleyhi wa salam ó fi ṣe gbogbo àwọn tírà ó sì fi ṣe ẹni tí ó mójútó gbogbo ntàwọn yòókù tí wàá wí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ Olúwa wa kó gbogbo ẹ̀ papọ̀ lódìdí nínú Al-Qur'anil Karim ó dorí gun mélòó ó di ẹlẹ́ẹ̀karùn-ún kéèyàn ó nígbàgbọ́ nínú ìmánì ni wípé bọ́ bá kú ò láyé tó wà yìí ọ̀nlọ́ọ̀ jábọ̀ ọ̀sẹ̀ lálùkìyàmà inú ìmánì ni al-imanu bil-yawmil akhir ọ̀pọ̀lọpọ̀ lónìí kọ́dà bí n bá ń ké eléyìí jáde lẹ́nu pé a agbàpá alikiyama ń bẹ agbàpọ́jọ́ gbéǹde alikiyama ń bẹ àmọ́ ìwà wa lọ́pọ̀lọpọ̀ kò jọ ìrí òfin ọlọ́run ọba fín ìkọjá wa kò tọ́ka pé a mọ̀ pé bìkan ń bẹ tọ́lọ́run ó ti bi wá pé èsì tó ṣe báyìí nínú tí ń jẹ́ ìmánì ni kéèyàn onígbàgbọ́ pé gbogbo ní téèyàn bá gbélé ayé sẹ́yìn àyín èyí tí wọ́n da sọ borí àbọ̀ fún inú òkun àbí inú pẹ́ẹ́nìkan ò rí ọ ṣe kẹ́mi rí ọ gbà nínú ìmánì rẹ pé bó ti lè wù kí n pamọ́ tó ṣe ti mo ṣe yìí olùwọ́ bí mi jọ kan pé lásìkò báyìí níṣẹ́jú báyìí ibi tí n fẹ́ kọ́ wà kí lọ́ọ́ wá débẹ̀ nínú ìmánì rẹ eléyìí náà àkàn àǹfẹ̀núure àmọ́ bàbá kọ́dà ọba ìpọ́kọ̀ kan náà àwọn usulul ìmánì yìí la pè ní tọ́píìkì ni ó tó àmọ́ ká fẹ́ nu re báwọn ká fi lè lọ bí tá a fẹ́ lọ pé bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ wá ní má ní bó ní ó ṣe mójútó tí òfin ní má yọjó gbígbà tí táyà bá ń tí bá ń jó tí ó fi wá di pé ọkàn lẹ̀ yányán kọlọ̀ǹkọ sọ wa ń bẹ̀. ẹlẹ́kẹfà al-imanu bil qadar kéèyàn onígbàgbọ́ nu kádàrá. No kódà ńgbà tá anabi wa muhammad sallallahu alaihi wa sallam tá anabi sọ̀rọ̀ débi eléyìí anabi ni wa bil qadari khayrihi wa sharrihi anabi sàlàyé ẹ̀ kó má bàa rújú ká nígbàgbọ́ nù kádàrá kíni kádàrá òun ni ti parí tó ti kọ tó ti mọ̀ tọ́wá dẹ́dá rẹ̀ bí mo ti kọ́ kalẹ̀ ń lọ gbégbèsè ayé bẹ́ẹ̀ tí èsì pé ńgbà tó dáyé kọ̀sákúnlẹ̀yàn nú ìsìláàmù o ọgbọ́mọ mùsùlùmí àkúnlẹ̀yàn àdáyébá kídùn ni ohun gbogbo lọ́wọ́ orí gbogbo ti ń jó ti ń yọ ti ń jẹ́ kí imáni ọyọ́ ọmọ ọ̀la bí òrí òun làwọn nǹkan wọ̀nyí torí pé anabi ọ̀kan nínú pílà imán sallallahu alaihi wasallam òun ni ká nígbàgbọ́ pé ntí yọ ṣẹlẹ̀ yìí bọ́lọ̀ ntí ni yọ ṣẹlẹ̀ nù. bí ọ̀rọ̀ yìí ti rí lónìí yìí káwo tó dáyé lolúwa ti ní bí ó ti rí nù ọgbọ́dọ̀ gbà o bẹ́ẹ̀yàn bá ti nírú ìmánì yìí òpó kan pàtàkì nínú ìnígbàgbọ́ nínú ìmánì òun ló wó yẹn pabambari ẹ anabi sallallahu alaihi wasallam wa ni khayrihi wa sharrihi oríṣi ọ̀nà méjì ni kádàrá pín sí inú kí ó rí bí wọ́n ti fẹ́ èyí táwa ń pè lóore torí pé inú àkídà mùsùlùmí kọ́mọ mùsùlùmí ọmọ inú àdìọ́ kan ọmọ mùsùlùmí ni pé wa sharru laysa ilayk ọlọ́run yìí sábúrú o ẹ̀rọ àpẹjà dè mọ́wọ́ inú tí mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́ ni pé ah, olúwa kìí ṣe kíni olúwa kìí ṣàbúrú òun ni ntí mo ké fún yìí nínú hadithi anabi ní sallallahu alaihi wasallam nínú àdúrà tá anabi máa ṣe bá anabi bá fẹ́ pè ọlọ́run lóru àwọn oríkì tá anabi máa kọ́kọ́ fi kí ọlọ́run ṣáájú sallallahu alaihi anabi ani wa sharru laysa ilayk àìfàbúrú ti sọ́dọ̀ wọlọ́run àmọ́ kí ló dé tá nàbí fi ní xayiri yìí wà sẹ́rì yìí òun ni pé ojútọ́ kọ sí wọ ni ó fi jọ pé ní ni mo fi pú tiẹ̀ bẹ́ẹ̀ pé báwa ti fẹ́ ntọ́bárí bẹ́yẹn ti fẹ́ làwa ń pè lóore èyí tó bá yàtọ̀ sí báwa ti fẹ́ kí làwọn pè é kọ́ dànù bẹ́ẹ̀ bí wọn náà bá ronú bẹ́yẹn bá padà flashback sáwọn ẹsẹ̀mí téèyàn ti sẹ̀mí ṣáájú bó ti lè kọ́ dàgbà tó àbí kó kéré mọ́ èèyàn náà ní sàìrí kà mí ní méjì àbí jù bẹ́ẹ̀ lọ pé aa àsọlọ ni ò jẹ́ kí ọwọ́ mi ọ tẹ ntí mo wá ń gbà báyìí asharu laysa ilayk àmọ́ anabi sọ̀rọ̀ sọ́lá mi yóò yé wa pé àtọ́ tiẹ̀ àti ọwá rí bí wọ́n ti fẹ́ àti ọ yàtọ̀ sí bí wọ́n ti fẹ́ ó gbọ́dọ̀ gbà pé kò sí kò lè ṣẹlẹ̀ lọ́nà míì bí ó ti ṣẹlẹ̀ náà nù torí bọ́lọ̀ ti fẹ́ kó ṣẹlẹ̀ nù. eléyìí tí máa rọrùn fáwọn èèyàn láti gbà jù òun lèyí tí ń bá ń rí bá a ti fẹ́ kọ́dà bí ẹlòmíì gan òun gan ó di àfa oníwàásí pé a kádàrá tiwa ni ọlọ́run ti kádàrá pé <laughs> yọ̀ọ́ dà fáwa àmọ́ bí ńjọ́ tí ọba rí bẹ́ẹ̀ mọ́ ńjọ́ ni wọ́n wà níyà kan ńjọ́ ni ṣé ìyá pupa kan ò sí ńlẹ̀ yín ẹ̀ ṣé ẹ̀ àwọn òbí rẹ méjèèjì ń bẹ láyé ibi àwọn èèyàn tí máa ní yọ́dé lára àwọn èèyàn <laughs> pé àwọn òbí rẹ ni òjò ọ̀rọ̀ náà lọ àkọsẹ̀tọ̀ àkọsẹ̀jáyé àti tí ó kọ ọsẹ tí ó fi já sọrùn náà kọmọ mùsùlùmí ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn tí máa yọ ìmánì lára yẹn nu tó ṣe pé ẹlòmíì gan ò ní mọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ń rí lẹ́yìn náà mọ̀ mọ̀ pé a ah, bùrọ̀dá lamọ̀yìn àbáwọn alájí àwọn ah, ò sì rí báyìí tẹ́lẹ̀ wọn ò rí báyìí tẹ́lẹ̀ ń yọ ni ìmánì yẹn ń ṣe kí ni ń yọ ń yọ torí pé àfihànrinlẹ̀ nínú ẹ̀rí nínú al-Qur'an torí lẹ́bù kejì tá a lọ nísìnyí nù tá a bá sọ̀rọ̀ kí ni jẹ́ ìmánì tán ǹjẹ́ àwa la hun lórí ni pé ẹ má dáhùn lóhùn bó wọ́n ti sọ fún yín pé ìmánì máa yọ Olúwa ló wí ńbo ni wọ́n ti sọ pé ìmánì máa pọ̀ sí Ọlọ́run ló wí Ọlọ́run ọba tó wa anabuwa Muhammad sallam tó rán sí wa òun náà fi rin lẹ̀ bẹ́ẹ̀ pé ẹ̀dá tó lu adọ́mọ ọmọ ẹ̀dá ènìyàn ni pé ìgbàgbọ́ rẹ̀ lè máa lékún ìgbàgbọ́ rẹ̀ sì lè máa lọlẹ̀ àti kíní àtẹ̀kejì ọlọ́run èsì jẹ̀yàn gbé o mọ wàá rò pé ẹni tí ìmánì tiẹ̀ ń ga àti wọ́n tó yẹ pé gbogbo ǹjẹ́ ọmọ yọ ìmánì rẹ bíi òrí ibẹ̀ ni wọ́n ń pòórì ẹ̀ sí kan náà lọ́dọ̀ ọlọ́run ẹ̀san tọ́lọ́hún ó sì san ẹnìkọ̀ọ̀kan yín ó yàtọ̀ síra wọn àmọ́ à ń bọ̀ wá bẹ̀ yẹn lórí ọ̀rọ̀ ziyadatu al-iman wa nuqsanuhu orí ibi tá a wà nísìnyí ni pé kí náà ń pè ní ìmánì ọ̀hún gan ká tó máa sọ̀rọ̀ lílékún àbí dídínkù mẹ́fẹ̀ẹ̀fà yìí tí ó ń jẹ́ àwọn orígun ìmánì àwọn alfa ṣẹ̀ríà àwọn alfa súnà wọ́n wá wò lọ́nà kan láti lè jẹ́ kí àgbọ́yé rẹ̀ ó rọrùn fẹ́mi àtiwọ́ wọn ò wí nǹkan mi lẹ́yìn ìta nẹ́bi wí o sallallahu alayhi wa sallam ẹnu táwọn àlùfáà súnà gidi táwọn máa ṣe ni pé ìta nẹ́bi wí yìí kó lẹ́ẹ̀ ti gbọ́ yé torí pé gbogbo ohun tí ń dààmú ayé dì irú èyí táwọn chairman pé rárá fẹ́ sí wa létí lẹ́ẹ̀kan pé àwọ̀ ha sàtífíkẹ́ẹ̀tì iná fún bàbá kan o gbogbo àwọn tí ń sìn ha náà ń táwọn ọ̀gbọ́ yé nìyí bá nàbí bá sọ̀rọ̀ kan sallallahu alayhi wa sallam ẹ bá àwọn kan ni wọ́n ń bẹ̀lẹ́gbẹ̀ ànábì ń jọ́ta ànábì sọ kí làwọn gbọ́ yé mẹ́ẹ̀ irú eléyìí òun làlàyé táwọn afa sunna máa wá ṣe kọlọ́nkọ́ mọ́sá bá wa kẹ́ wọn àwọn ni wọ́n wá sọmaráìsì ẹ̀ fún wa pé ẹ̀hẹ́n àṣentí ń jẹ́ ìmánì láàrin òpó mẹ́fẹ̀ẹ̀fà yìí náà ni o nǹkan mẹ́ta ni wọ́n ní al huwa qawlun bil-lisan wa i'tiqadun bil-jinan wọn imani ò lè kú nínú nǹkan mẹ́ta o bẹ́ẹ̀ bá sì wo mẹ́tẹ̀ẹ̀ta ibi ń ṣe wí fún yín náà nísìnyí sọ́márì gbogbo kínni gbogbo orígun mẹ́fẹ̀ẹ̀fà ìmánì yìí ni àmọ́ yóò jẹ́ ká ká tètè comprehend di kínni jẹ́ ìmánì nǹkan mẹ́ta la ń pè ní ìmánì nínú tí ń jẹ́ ìmánì èyí tó gbọ́dọ̀ sọ jáde lẹ́nu ń bẹ ìsìláàmù kọ́ ni pé ẹ̀rí nù mí ni ẹlòmíì ò ní ọkàn ní ìmánì wà ìmánì tí ó bá jáde lórí ahọ́n ẹ̀sẹ̀ ìmánì ńbẹ́nu ìmánì tó gbọ́dọ̀ ṣe kínní tó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ sọ jáde al-imanu qawlun bil-lisan bá wa ní mùsùlùmí lòun ó wá kò wí la ilaha illallah muhammadun rasulillah sallallahu alayhi wa sallam ó ní nsàn bẹ́ẹ̀ nù náà ni àbá ti wí sínú èyí wọ́n ṣe ìmánì o nínú àwọn ìmánì níta gbọ́dọ̀ wí jáde lẹ́nu ìbẹ̀ǹbẹ̀ wa'tiqadun biljinan aw wa'tiqadun bilqalb nínú ìmánì náà ìmánì wa ṣe pé a ah, ebi mo ti wí jáde lẹ́nu kọ́dà bí ò dénú mi ìmánì tó wà lórí ahọ́n tí ò sí nù rẹ ìmánì kọ́ kò sí ti ń jẹ́ mọ̀nàfìkì nù islam jù báwọn lọ. àwọn almunafikun tolúwa ní inna almunafikina fi darkil asfali minan nar tí ọlọ́ọ̀lẹ̀ jù nípò nínú ná rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ náà olúwa níbẹ̀ làwọn mọ̀nàfìkì ọ wà kò sí ti ń jẹ́ nìfà kò ju pé ọ̀tọ̀ ni ti ń sọ lẹ́nu ọ̀tọ̀ ni ìmánì ti ń bẹ ní ọkàn ẹ̀ torí náà ìmánì tí ó jáde lẹ́nu ẹni ìmánì tí ó wà ní ọkàn wa tó bá ń tí òun wí jáde mu èjì kátó kù láàrin yìí torí kọ́ mọ̀ dàbí gbà ń sọ theory nìkan gbogbo mùsùlùmí gbogbo bí ìsìláàmù rẹ̀ bó ti lè wọ́ ọmọ yọ́sà kírun ní mùsùlùmí tí ń bá ń kírun o <laughs> àmọ́ mùsùlùmí tí ó bá kírun ọ̀ọ́kàn jó kọ lásán ni o anabi <laughs> ló wí o sallallahu alayhi wa sallam al-ahadu alladhi baynana wa baynahumu as-salat wa man tarakaha kafar ọ̀rọ̀ lè padà dáhùn yìí bá a bá ń sọ àwọn tí ma yọ ìmánì lára yàn àmọ́ ká mẹ́nu bá nísìnyí náà gbogbo election kí n tiẹ̀ ń bọ̀ yìí nígbà wọn lẹ́wàá mọ́ rí oríṣiríṣi ó kọ́ bí a mùsùlùmí dẹ̀ ni kọ́dà kíní ni wọ́n sọ ń jọ súná rẹ̀ tẹ́ pàdé rẹ̀ rí mọ́sálásí laysa bi mùsùlùmí èyí wọ́n ṣe mùsùlùmí anabi ní ti ń bẹ láàrin mùsùlùmí àtẹlẹsìn mi tá a fi mọ sẹ́mi pàwọ́ ní lágbáyà rẹ kamaru àkìdá ní bẹ́nu rẹ a máa gbọ́dọ̀ rí ọ pé a yusolli eléyìí nkẹwọn anabi ní ẹni ẹ bá ti rí yìí mùsùlùmí nù kẹtọ máa wádìí nǹkan mi. example tí mo fẹ́ mú wá ń bi eléyìí tẹ́ fi tá a fi gbọ́ yé pé àṣé ìmánì tí ó jáde lẹ́nu ó gbọ́dọ̀ bá ń tí ó wà ní ọkàn mu bó bá sì ti takora wọn kò nítumọ̀ gbogbo wa là á máa ń ké fatiha suratul fatiha alihamudu. Eh? gbogbo ala ń ké alhamdulilahi rabbil alamin gbogbo ala wa ń ké awa pé iyaka na'budu wa iyaka nasta'in sórí èyí tó wí jáde ń wí máa nínú owó alikawulu bilisan ìtumọ̀ rẹ̀ ọ̀ fọlọ́hún lẹ́ẹ̀mẹ́lò lójúmọ́ ó ọ̀pọ̀ ó kíraka méjì lọ́rùn àyàn òkè mẹ́rin ní zuhuri òwì lẹ bọ́ọ̀tì ẹ̀yẹn náfìlà òkè mẹ́rin ní asuri òkè mẹ́ta magribi òkè mẹ́rin ní ńjẹ́ mélòó seventeen times in a day lèmi rẹ̀ ń jẹ́jẹ́ là ń wí kọ́lọ́n pé iyyaka na'budu wa iyyaka nasta'in tí o ti sinafila ń bẹ o kájẹ mú ma lórí seventeen yẹn ẹ̀jẹ̀ tí yẹn bá ń jẹ́ lẹ́ẹ̀mẹ́tàdínlógún lójoojúmọ́ ọmọ yìí ti ń jẹ́ nú ọ̀sẹ̀ ọmọ yìí ti ń jẹ́ nú oṣù ọmọ yìí ti ń jẹ́ nú ọdún ọmọ yìí tó dà nínú ọjọ́ orí rẹ̀ nísìn tó ti ń wí kọ́ra bẹ́ẹ̀ yẹn jọ ọmọ ọdún ogún ọdún kóun náà multiply rẹ̀ pé ee ọ̀dẹ̀ mi ló ti ń ti ń sọ fọlọ́hún pé iyyaka na'budu ìwọ nìkan ni màá sìn wa iyyaka nasta'in kò sí ní tí ó délẹ̀ ìrànlọ́wọ́ gbàmígbàmí èmi lọ bẹ́ẹ̀ nìkan àfi wọ́lọ́hún ẹ dákun ǹjẹ́ ó yẹ ká tún rí alájà abálájà kan lórí òkè kan ǹjọ́ yẹn wọ́n tún bomi <laughs> omi kí ni wọ́n pè omi ìyè fún mùsùlùmí kan mọ́ nta ń winu o a jẹ́ pé ntò nínú yìí máa ní oníkọ́wọ́lón bèlè sáà àmọ́ ò ní kíni i'tiqadun bil qalbi ntòun wí jáde ọba ti ń bẹ ní ọkàn rẹ mu bọ́bá sì ti rí bẹ́ẹ̀ níta ń pè ní ìmánì kò pé torí náà kẹ́yìn wọn jápọ̀júwe ká fi gbọ́ yé pé èwo là ń wí lẹ́nu èwo ní ń bẹ lọ́kàn ìran ẹlẹ́ẹ̀kẹta wọn ni al-amalu bil jawarih al-amalu ara ń ti ń jẹ́ ìmánì náà ni pé oríkèéríkèé ara wa yìí ọ̀làwọn ẹsẹ̀ tí mùsùlùmí tí mùmìnì ẹni tí ìmánì bá jáde lẹ́nu ẹ̀ ẹni tí ìmánì bá ń bẹ lọ́kàn ẹ̀ ó gbọ́dọ̀ translate into acts àwọn àwọn ẹsẹ̀ àwọn ẹsẹ̀ kan ń bẹ téèyàn gbọ́dọ̀ máa ṣe ká padà sórí ọ̀rọ̀ ọ̀hún tá a wí lẹ́ẹ̀kan nígbà téèyàn bá wá ń ní ashhadu alla ilaha illallah wa anna muhammadan rasulillah alhamdulilah ó wí tẹnu ó kó mẹ ah, bóyá bó ti wí yìí lóòótọ́ náà bẹ́ẹ̀ ni ń bẹ lọ́kàn rẹ̀ náà pé kò sẹ́nìkan tó tó jọ́sìn fún mọ́ o àfolúwọ́ba allah anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run sì ni kìí sọ ọmọ kìí ṣe gbákejì ọlọ́run ó lè gbà bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ náà ǹjẹ́ léyìí tó láti jẹ́ múmìnì láti pé ìmánì ń bẹ lára àyàn kò tó ó ku àwọn sẹ́ ara sẹ́ tá a forí kéríkì ara wa ṣe òun nìrun òun ni la fi wí lẹ́ẹ̀kan pé kò sí túmọ̀ fún mùsùlùmí tí ò kírun kò ní túmọ̀ torí ti ń jẹ́ ìmánì ọ̀nà mẹ́ta ni wí òdì sọ́kàn òṣìṣẹ́ ń sẹ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ àárí bàbá wa rí ẹnìkan náà torí gbogbo ẹ̀ ni à ń witness ní ayé wa lónìí bẹ́ẹ̀ lómi bá wa ń kírun kọ́dà ń bi tá ba ta ta dojú gbogbo ẹ̀rú dé lónìí chairman ọlọ́nkọ́ sànù wa nàìjíríà yìí àwọn èèyàn ti bá ìmánì ti yọ yọ yọ lára kọ́dà àwọn bàbá wa tí wọ́n jòkó yìí irú rẹ̀ kò ṣẹlẹ̀ nígbà tiwọn nígbà táwọn wà bá wa ti wà yìí bí àwọn kan bá jọ ń ṣọ̀rẹ́ àbí òṣèlú kan dà wọ́n pọ̀ nísìnyí wọ́n ń sinra wọn lọ mọ́sálásí. Si jọ́ọ̀nù àbí kínní kan yọ wá tẹ̀lé wọn wá kọ́dà yóò tó nsáfù wájú kọ́dà ó ti kú òní ìdí nìkan nísìn kọ́dà wọn ń kíjà náà sàbẹ́ <laughs> pé èpè wọn ń wọ̀lé òkú ìlérí ni abádùá káti ẹ̀ wá àzúmu pé yẹn wá sàlùwà lásẹ ọwọ́ akírun ẹ dákun pẹ̀lú pé kò ní kọ́ ló ń bẹ lè sáà ni kò ní ẹ̀tìkọ́dún bẹ̀lkọ́lìbì ẹ dákun ṣe ìmánì lélẹ́yìn o èyí wọ́n ṣe ìmánì o torí bá a ti wí bẹ́yẹn bá ní ọ̀rọ̀ ẹnu lásán tí ò sí lọ́kàn kò wúlò bọ́ bá ní tọkàn torí gbogbo eléyìí ni kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ nínú abuwabul iman nínú kéwú nínú nínú tawhid wọ́n láwọn kan bẹ níjọ́hún aljahmiya là ń pè wọ́n al. -jahmiyya, aljahmiya ọlọ́run tún ní jaari irú wọn mọ́ àmọ́ wọn ti wà rí àwọn kan bẹ alikaramiya là ń pè wọn àwọn kan bẹ alasayọrọ là ń pè àwọn níbi ọ̀nà ìmánì yìí náà ni o àwọn alikaramiya yìí àwọn ní alìmánu kọ́wulun ntí ń jẹ́ ìmánì ni ntọ́ ti sọ jáde. So kọ́dà bí òsì lọ́kàn rẹ kọ́dà bí sí ọwọ́ rẹ ń takò ṣé o ti wí la ilaha illallah o ti dọ́mọ àlìjẹ́nà àwọn jahmiya tí wọ́n ti ẹ̀ burú ju báwọn lọ àwọn ní alimanu alimarifa alimanu huwa alimarifa kọ́dà bó o wí tí o sì sí lọ́kàn rẹ sọ ọmọ pọ́lọ́ ńlọ́lọ́hún gbogbo ẹ̀ làwa náà ń dánwò lónìí o sáàmọ̀ pọ́lọ́ ńlọ́lọ́hún mùsùlùmí sáàmọ̀ pé mọ̀pọ́lọ́ ńlọ́lọ́hún kò sírun kọ́lẹ̀ lomi ọgbà wẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn bá fẹ́ jẹ́ mùmínì lódodo tí máa ní rí ó nítumọ̀ tí ó gbé e débi tó fẹ́ kó gbé òun dé lọ́dọ̀ ọlọ́run àwọn ohun mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ pé lẹ́ẹ̀kan sí ní sọ́márì mo ní àwọn àlùfáà ṣe sọ́márì kí ni àwọn òpó ìmánì yìí tàbí tètè gbọ́ yé ni pé ẹ̀hẹ́n àṣeyìntì ń jẹ́ ìmánì nǹkan mẹ́ta ni èyí tí ń wí jáde lẹ́nu ọgbọ́dọ̀ wà ń bẹ wọn gbọ́dọ̀ ọkọ gbọ́dọ̀ dojú ibi tó yẹ kí mùsùlùmí ó ti sọ̀rọ̀ mùsùlùmí kọ wá dolóńdù kàn wá pé kọ́dẹ̀ lómi ó pé ẹ mọ̀ bóyá wọn fi ń sòṣèlú ni <laughs> ibi tá a bá dé pé bóyá wọn ò fẹ́ jẹ́wọ́ <laughs> ẹ̀sìn wọn ni irú ẹ̀sìn wo nu. ibi ọba ti yẹ kéèyàn sọ jáde ya ẹ̀dàkùn èwo lẹ gbàgbọ́ bí ọba sọ jáde ń bẹ́ẹ̀ ìmọ̀ nìkan mọ̀nàfìkínú ń mọ̀nàfìkí ni ẹni tí òun ní nǹkan ń tọ́ wá sọ nǹkan mi àmọ́rò eléyìí náà wí nǹkan mi náà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ sì kọ́ èèyàn ń kọ́ lórin ń dá ń wákà. àmọ́ ntí ń bẹ lẹ́mi rẹ̀ ntí ń bẹ nù rẹ̀ ni pé irú iyyaka na'budu wa iyyaka nasta'inu àkídọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń wí lórí irun ni pé <laughs> lẹ́yìn ọlọ́run <laughs> wà o lánàá lánàá yìí <laughs> ẹnìkan ìmáàmù kan sọ fún mi inú àwọn shabab wípé àwọn lọ se wáàsí ní ìlú kan ìní wáàsí súnà. ó nínú àwọn bàbá tí wọ́n wá wá lóko níbẹ̀ tí wọ́n jáde nígbà wọ́n gbọ́ gbogbo wá sí tá a fa àṣẹ tán àwọn bàbá yìí innocently làwọn wuyi kò yé wọn ní o àwọn ọmọ pé ìmọ̀ẹ́nì náà lélẹ́yìí ó bàbá wa pẹ̀hùn sẹ́yìn pé ọmọ yìí gbogbo àwọn tó ń wí àwọn èèyàn ní fẹ́ràn rẹ̀ jábọ̀ wá nǹkan ọ̀ <laughs> ṣe ìgbẹ́nu sí máìkì àbí <laughs> wípé ọmọ yìí gbogbo àwọn nǹkan tó ń wí yìí àwọn èèyàn ò rẹ̀ jábọ̀ wá nǹkan. <laughs> ayé le àfa àti ń wá sí súnà tí wọ́n tún ní káwọn ọmọ bá wá nǹkan lẹ́yìn ọlọ́run bí wọ́n bá ti láwọn ń bá yẹn wá nǹkan ìyẹn ni pé lẹ́yìn ti tọ́lọ́run kọlọ́nkọ́mọ́sá kọ́tẹ́nu ẹsẹ̀ ojú àmà ọlọ́nkọ́sánú wa. torí náà àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni bẹ́ẹ̀ bá ní kíní jẹ́ ìmánì ọ̀nà mẹ́ta tó pín sínú gbogbo ẹ̀ sì wà lábẹ́ usulu aw arkanul iman almadhkuratu fi hadith jibril nínú àwọn òpó orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà èyí tí akanu hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam tayi hal yazidul iman wa hal yankus bẹ́ẹ̀ bá ti ní imani ǹjẹ́ àìní ní imani má lè kọlù ìbéèrè alákọ̀ọ́kọ́ nù pé a ti mọ̀ yẹn pé mùmíní ni ǹjọ́ tún ṣeé ṣe ká padà rí i pé kò jẹ́ mùmínì mọ́ kò sí ìmánì mọ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì bẹ́yẹn bá jẹ́ ìmánì bọ́bá epo ṣe ń wọ̀n ni pé hundred percent ní ìmánì rẹ̀ lónìí ǹjọ́ lè di eighty ǹjọ́ lè di fifty kọ́dà ǹjọ́ lè di ten lọ́nà kan náà bàbá rí ìmánì èèyàn tí ò ju forty lọ lónìí ǹjọ́ ṣeéṣe ká tún rí ǹjọ́ mi kì í máa ní rí o di sixty kò di seventy kọ́dà kọ́ padà di hundred percent gbogbo eléyìí lè rí nbẹ fún nù alukur'an karim pé ọ pọ́sibú o káfí lè múra o alìmánu yazidu wàyànkoso kátó wa máa lọ síwájú ká mú ẹ̀rí kan àbí méjì wá torí àsìkò torí mi bá bi wá pé kí ni ẹ̀rí pé a mo ti mo ti gbọ́ lọ́ngbọ́ inú ìsìláàmù ni wọ́n bí mi sí ǹjẹ́ ìsìláàmù mi ó lè yòrò ǹjẹ́ ìmánì mi ó lè dínkù àkọ́kọ́ ẹ̀rí ń bẹ nínú suratul anfal aya ẹlẹ́ẹ̀kejì nínú suratul anfal nínú suwaru al-Qur'an al-Karim. al quran أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون آية كجي من سورة الأنفال ọ̀rọ̀ olúwa olúwa ní innamal mu'minun àwọn mùmìnì olùgbọ́lọ́hún gbọ́ lódodo kí ni ròyìn wọn alladhina idha dhukira Allahu wajilat qulubuhum àwọn làwọn tó ṣe pé bá a bá dárúkọ ọlọ́run létí wọn wajilat qulubuhum ọkàn wọn agbẹ̀rìrì ẹ̀rí mùsùlùmí tí wọ́n bá ń dákọ ọlọ́run ìmọ̀ wọn kí alukurani létí ẹ̀ àbí wọ́n ń ṣe wáàsí àbó fiti ó fi ó fi késẹ́ẹ̀tì wáàsí sínú mọ́tò rẹ̀ kọ̀ wá tiẹ̀ mọ̀ pé kọ̀ mọ̀ yàtọ̀ láàrin wọ́n ń ké kuraani àti wọ́n ń lùlù kọ̀ láàrin wọ́n ń ṣe wáàsí àti wọ́n ń kọrin kò fi èsì ìmọ̀ọ́nì rẹ̀ òun ti ń jó òun ti ń yọ alukuraani ni wàjìlá kò lóbo bí wọ́n bá gbọ́ bí ọlọ́run ti sọ̀rọ̀ jahannama ẹ̀wọ̀ àbà wọn bí wọ́n bá sọ bí wọ́n bá gbọ́ bí tọ́lọ́run ti sọ̀rọ̀ àlìjánná wọn á tó náà pé eh, ṣẹṣẹ tèmi yìí sì lè gbé mi wọ àlìjánná báyìí. wa idha tuliyat alayhim ayatuhu zaadatuhum imana bàbá ka àyà ọlọ́run bàbá ka sírù wọn létí kí ni ó ṣe fún wọn zaadatuhum imana ìmánì wọn ò lékún ntàfẹ́ mú bẹ̀ wọn nánu nasu alukurani ni pé zaadatum ìmánà ìmánì wọn yóò lékún àjẹpẹ́lẹ́ yìí ni ẹ̀rí. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون آية ميكما إلي وأنه سورة التوبة aya ọgọ́rùn kan àti mẹ́rìnlélógún. وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون Olúwa nínú tí ẹ tún fi ma àwọn mòmìnì òdodo òun ni pé wa idha ma unzilat suratun gbogbo ìgbà tí Olúwa bá sọ súra kan kalẹ̀ nínú alukur'an karim nínú àwọn sọ̀hábà tí wọ́n ń bẹ láyé ńgbà náà faminhum man yakulu ayyukum zadatuhu hadhihi imana wọn a máa bira wọn pé ah, ntọ́lọ̀ tó ń sẹ̀sẹ̀ sọ̀kalẹ̀ yìí kí ni wọ́n rí gé nínú imani fa amma amanu ọlọ́run lè rí àwọn tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ fazadathum imana bọ́lọ̀mbá ti ń sọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ súra tí ò sí tẹ́lẹ̀ àbáwa tá a wà láyé náà súra tó gbọ́rí wáàsí tó gbọ́rí bẹ́ẹ̀ yẹn bá gbọ́ ó yẹ kó ní ìfẹ́kìtì lára ìmánì èèyàn ẹ̀rí kí kéèyàn kàn máa gbọ́ wáàsí bí ìgbà tí à ń gbọ́ orin kọ́dà ẹlòmíì ò ní ìfín najú ẹlòmíì ò ní ẹ ẹ ẹ ẹ má pilẹ̀ orin o wáàsí sẹ́ẹ̀ ní wáàsí o ti o ti fẹ́ jọ bíi pé ẹ kásáfin kankan káfi julẹ̀ ẹ àbí ẹlòmíì náà ti ń sin